Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. A dá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo. Bákan náà ni a tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ìkẹ́ àti ìgẹ̀ Ọlọ́run kó máa bá ànábì, àwọn aráalé rẹ̀, àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ́lọ́hún gbogbo àwọn ìdánilẹ́kọ̀ọ́ ilé tí a máa ń ṣe fúnra wa yìí ní gbogbo ìrọ̀lẹ́ ọjọ́ jímọ̀ ní mọ́sálásí wa ní albasor ní mọ́sálà nìbàdàn bí ọlọ́run jẹ́ kó wúlò fẹ́ni tó ń sọ àtàwà tá à ń gbọ́ kó ṣe lókùnfà dáadáa fún wa láyé àtijọ́ ògbìn alkiyama lálá haúlà wà láàkúwátá ìlàbílá ìlàlẹ́ ìlàdín pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run a máa tẹ̀síwájú nínú tíra tí a máa ń lò tíra àmìnà ájúlì mọ́mìn ti àfáwà Mustapha Murad Subuhi kí ọlọ́run kó bá ní san bàbá náà ní ẹ̀san olóore pẹ̀lú yọ̀ǹda ọlọ́run á tẹ̀síwájú níbi tá a dé tá a bá ti wá ka tírà yẹn síwájú díẹ̀ màá gbìyànjú àti sàwọn ọ̀rọ̀ kékeré nípa oṣù Muharram tá a sọ díẹ̀ ń bẹ́ẹ̀ jẹjọ pàápàá àwẹ̀ tásúà àti aṣúra ní jira 1439 wa tí a yìí àtàwọn àsìgbọ́ kọ̀ọ̀kan tàbáwọn àìfarabalẹ̀ kọ̀ọ̀kan lórí ẹ̀ màá ṣàlàyé ẹ̀ níwọ̀nba ibi tọ́lọ̀ ní kó yé àwa náà dé kọ́lọ̀ ń kó jẹ́ ká ṣèkùngẹ́ dáadáa. a ti débi ọ̀rọ̀ jíjí nínú àwọn ọ̀rọ̀ ogun tí wọ́n bá kó lójú ogun àbí owó tó bá wà ní baitul owó tó bá wà ní public treasury owó tí wọ́n ní owó yìí o owó òlú ni o àbá Rasheed ìwọ jẹ́ chairman alálàájì mọ́ bá ní káwọn èèyàn lọ mọ́ka àfá àbá sì dé ẹ̀kọ́lá ìwọ bá ní di Ministry of Finance mò ń tiẹ̀ owó tí wọ́n lè jáde bá ní mójútó àfá Ibrahim ìwọ bá ní ti in tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ women affairs àlámọ̀rí àwọn obìnrin ìwọ bá ní di ọ̀rọ̀ power ọ̀rọ̀ ètò náà bí ó ṣe dáa ìwọ bá ní di ọ̀rọ̀ housing mọ́ owó tó bá ti jẹ́ public treasury tó jẹ́ pé owó ilé gbogbo ayé ni kéèyàn lọ jí ń bẹ̀ algulul kéèyàn ò jí ń bẹ̀ kéèyàn yọ sẹ́yìn ń bẹ̀ kéèyàn ṣe járákò bẹ̀ bó ṣe jẹ́ odidi ìbínú ọlọ́run wa zakat tàbí kéèyàn ò jí nínú zakat àbí zakatul fitiri gan tí wọ́n yọ pé àwọn mùsùlùmí ló ní eléyìí o kó lè jẹ́ àǹfààní wọn wọ́n lọ síwájú wọn kẹ́nìkan ọmọ wa jí ìyẹn la ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ń jẹjọ tá a fi léètì ẹ̀ máwọn olóṣèlú nàìjíríà pé ọ̀pọ̀lọpọ̀ wọn wàláì wọ́n kábàámọ̀ jẹ́ ògbìn alkiyama káwá fọlọ́ṣèlú lẹ̀ àwa tá a náà táwa náà ọ̀bà sọ́ra ọlọ́mọdé àkábàámọ̀ gbogbo omi tẹ́nì kọ̀ọ̀kan wa náà ti ń darí chairman láńlọ́ọ̀dù àdúgbò chairman láńlọ́ọ̀dù àdúgbò aláàfẹ́ ọdẹ chairman àlàndá fún seven hundred thousand wọlé ó sì ní five hundred thousand ní ó ti ná two hundred two hundred yóò ìwájú ọlọ bàbá fínsẹ̀kì àbí táà ní ó bá ṣe òun náà jí ń bẹ̀ ọwọ́ perfect account àìmọye tí wọ́n ti jo àkáǹtì wọ́n ti jo àkáǹtì dànù àwọn edas àwọn escos àwọn àwọn kabas àwọn atóbimọ́sẹ̀ bá wí àáfàá ti mú àwọn àyà Kùránì wá fún wa ń jẹjọ àtàwọn àdíìsì kọ̀ọ̀kan ibi àdíìsì tá a dúró sí níjẹjọ yẹn òun ni àdíìsì eléyìíta ní àáfàá wa Ibnu Latabiya tó gbà wá a sọ̀rọ̀ yẹn níjẹjọ fún wa. a sì jẹ́ kó wa pé gbogbo ẹni tó bẹ́ẹ̀ lè jàǹbá tó mú nǹkan kan nínú dúkìá tó dúkìá àwọn mùsùlùmí bìgẹ́rì hakin láì lẹ́tọ̀ọ́ sí a ní lákìyà lọ́à yóò pàdé ọlọ́run àwọn nǹkan tó wá jì yìí yàmọ́lù yóò mẹ́lì kìyàmà yóò wá ru àwọn nǹkan yẹn jọ gbèǹde pé tó owó tí mo jí ní mínísù rèé o tó àwọn eh, kíní petrol tí wọ́n ní àlọ́ọ̀dà sínú kíní tá a dàìváàtì ẹ̀rẹ́ o tó kíní táǹkàtà ní àlọ́ọ̀já tá a jó díẹ̀ ń bẹ́ẹ̀ mo ti fojú ara mi rí báyìí lẹ́sírẹ́sì mùsùlùmí wà bàdàn yìí mo tún rí lọ́nà amúlòkó níbi ọ̀nà ìdí jago tí odidi mọ́tò òjò tán petrol nú ẹ̀ àbí kẹrosí àbí tán sábà ń jó nú ẹ̀ táwọn kan jò tí jàmbá gbogbo ẹ̀ náà so irú ẹni yóò rù nǹkan yẹn níjọ́ ọ̀gbẹ́ndẹ̀ alkiyama ẹlòmí ìràkùnmí ní òru ẹlòmí ìmọ̀ọ́lù ní òru ẹlòmí ewúrẹ́ ní òru ẹlòmí yóò rù transformer <laughs> àìmẹ́ transformer ní ká pín fún wa táwọn kan ti lọ ta wà lẹ́yìn yóò rù transformer lọ́rùn transformer àti ilé ayé kọ̀ relevant mọ́ lọ́run o equivalent transformer àáfà ẹlòmí ooru kò sí tẹ̀ pé láyé téèyàn bá rú tó júyàn lọ nǹkan yẹn ọ̀rẹ́ kéèyàn mọ́lẹ̀ ò ní rẹ́ẹ̀kì mọ́lẹ̀ lọ́run yóò mọ̀ wá wọ̀ lọ́run yéé irú kí lélẹ̀ ẹ̀ sanú wàlẹ́ ọ̀run ti wo òun àwọn mẹ̀lẹ́kọ̀ tó máa lù mọ́bẹ̀ pé ti ẹ̀ ta lónìí ọmọ iye transformer tán ní kẹ́ ẹ gbé lọ sádùúgbò tẹ́ ẹ lọ ta ọmọ iye ẹ̀ ìtí kálukú bá ṣe jàǹbá rẹ̀ yẹn òun ni yóò gbé wá wájú ọlọ́run àwa parí ẹ̀ níjẹjọ nínú àdìsí àdìsí buhari àti Muslim ni o ànábì wa ni Allahumma alibalagi ìwọ ọlọ́run mo wí àbí wí ta rẹ̀ náà wa ànábì wí àbí òwì ó wí ọwọ́ akú ṣe kí ni o ká gbọ́ jẹ́mọ̀ ká ni o ká gbọ́ ọlọ́run jẹ́ agbọ́ o ọlọ́run jẹ́ àsì lè tẹ̀lé afáwà àbúrè rà ọlọ́run bá ní yọ́nú sí ó ní nínú àdíìfì kan tó tún ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ yìí náà ó ní kọ̀rọ̀jìnà máa Rasulillahi sallallahu alaihi wasallam ila Khaybar àwọn jáde lọ jagun pẹ̀lú ànábì láàyè kan tán gbé ní sẹ́ẹ̀rí ogun Khaybaru yẹn Khaybar àwọn Júù òun náà bá jagun àwọn Yẹ̀wúdí ó nínú ogun ìwárè àwọn òkó bọ́yá góòlù ní o zaban wàláwàrà kan àbí àwọn nǹkan míì tó láàlẹ́fíwé bíi fàdákà ó ní kí wá ní ganamnal mata wà tọ́ám wà fìyà lẹ́yìn pé àwọn òrí góòlù kó nínú ogun yẹn àwọn òrówó kó àwọn òrówó pépà kó ṣùgbọ́n nǹkan táwọn rí kó tó jẹ́ gẹ̀nímọ̀ tọ́ jẹ́ ọrọ̀ ogun tọ́ jẹ́ wọ́ọ̀bùtì táwọn rí dìmọ̀ ń bẹ̀ òun làwọn nǹkan ìgbádùn ayé bíi oúnjẹ bíi aṣọ bíi àga bíi àwọn bíi àgé bíi pọ́ọ̀tì ó ní túmọ̀ ń tọ́lákùnà ìlálúwádìí wà máa rasulillah sallam abudun lahu wà ábàwú lahu rajulun min judhami falamma nazalna kọ́ọ̀mà abudu rasulillah sallam ó nínú ogun ìwárè lẹ́yìn ìgbà táwọn ti kó àwọn nǹkan táwọn rí kó ní oúnjẹ nínú aṣọ àtàwọn nǹkan bẹ́ẹ̀ àwọn nǹkan èlò àwọn wá yí ẹ̀yìn padà lọ síbi ń tá a lè fi wé bí ọ̀gbọ́n bíi valley kan ó ní pé ń jọ́ náà ẹrú kan dẹ̀ ń bẹ slave ẹrú kan bẹ̀ pàdánù bíi wa Muhammad sallallahu alayhi wa sallam tọ́já sí pé ọkùnrin kan ló fi ẹrú ń ta ànábì lọ́rẹ wọ́n lọ́kùnrin yẹn ìlú jùdáàmù ló ti wá tá a bá sọ pé jùdáàmù ìlú kan ní jẹ́ bẹ́ẹ̀ ó lọ́kọ́ nígbà táwọn wá síṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ falama nazalna kọ́ọ̀mà abdulrasula sallallahu alaihi wasallam yahilu rihilawu farumiya bisamin fakana fi'i hatfa allah ṣe ẹ̀mọ́ tí ó wá ṣẹlẹ̀ ó lẹ́ntọ́ jẹ́ ẹrú tán bọ̀ ànàbí tọkùnrin yẹn ta lọ́wọ́ láti jùfàmù yẹn tó fi tànàbí lọ rẹ̀ nígbà táwọn sọ̀kalẹ̀ sáàyè táwọn dé yẹn ẹrú yẹn wá dìde dúró nǹkan ẹ̀gbọ́n rẹ̀ bọ́yá ràkúnmí wọn ò dá ọkọ̀ bóyá ràkúnmí àbẹ̀sẹ̀ ṣùgbọ́n nǹkan ẹ̀gùn àwọn tán máa ń kùn jọ́nà ó lè jẹ́ ìbáaka ó lè jẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ ó lè jẹ́ ràkúnmí ó lè jẹ́ sin nǹkan ẹ̀gùn rẹ̀ yẹn ó ń ṣètò bí ó ṣe gùn ó ń mú nǹkan ẹ̀gùn rẹ̀ yẹn ó ń tó ń ṣe é lẹ̀ ó ń palẹ́sẹ̀ rẹ̀ kí ni tí ó wàá ṣẹlẹ̀ wọ́n bá ta lọ́fà fàrúmi yàbí sáhami àfà sẹ́ẹ̀fì gbà náà èèyàn máa sa ta àsìta bí wọ́n ṣe ta lọ́fà nìyẹn wọ́n ní eré ni àwàdà ọfà yẹn bá jẹ́ sábà bíi ikú ẹ̀ ibẹ̀ ló gbà kú à ó ní jàmọ́ ẹ̀jẹ̀ dáadáa o ṣé ẹ rí gbogbo àwọn tí ń darí nàìjíríà ó yẹ ká máa gbọ́rọ̀ ọlọ́run irú àwọn àdìtọ̀ ẹ ká máa gbọ́rẹ̀ ẹ máa ọ̀nà wà ojú ọ̀nà o khaibar tán lọ báwọn yẹ̀wù díjà a ní wọ́n kó oúnjẹ wọ́n kásọ wọ́n kó àwọn nǹkan téèyàn lè lò ní ilé ẹrú tó wá jẹ́rú ànábì ibi tóun ti ń ṣètò nǹkan ọ̀gùn rẹ̀ pé kó wọ́n máa lọ ni wọ́n sì ta lọ́fà ibẹ̀ ló kú sí inú àwọn sàbí dògé ó kú sójú ọ̀nà jihad ah ẹni ọlọ́run àní aláwù àṣàhádà ya Rasulullah ah ó kúkú ṣe ibi gbogbo aláti mẹ́tọ́ bá kù ṣẹ̀yìdí kò ní í ṣètìrò lọ́dọ̀ ọlọ́run tí ìwà nìkan náà <laughs> sallallahu alaihi wasallam faqala kalla walladhi nafsu muhammad biyadihi inna shamlata latẹ̀lẹ́tẹ́ibù àléyìn nára àkádà aminal ghana imi yawma khaybar lamutu sibu almaqasim la ilaha àwọn sàbẹ́ ní ó ti kúkú ṣẹ̀ìdí ẹni ọlọ́run ànábì ní ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ kò kúkú ṣẹ̀ìdí kankan ànábì ni mo fi ọlọ́run tẹ́mì mi ń bẹ lọ́wọ́ ẹ̀bùra sẹ́ẹ̀rí iná iná ń òye iná ń òye ohun òye fọ́kùnrin tẹ́yìn sọ pé kúkú ṣẹ̀ìdí tí ó wọnú náà lọ́wọ́ adijọ́ ọgbẹ́ni alkiyama nítorí kíni torí nǹkan tó jí mú tí wọn ò pín fún nínú ogun yaoma khaibaru nínú taako nínú ogun khaibaru ó jí ń bẹ̀ sẹ́yìn fáwọn sàbí ọ̀hún kò jí nǹkan ànábì náà mọ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ ànábì ṣe mọ̀ já àwòlẹ̀ kábàrù mìíràn sàmà ọlọ́run tí tọ́jẹ́ pé látàkáfà àlẹ́ ìkáfíà ìtọ́ máa ń sápamọ́ wàláì kò lè sápamọ́ fọ́lọ́run ẹ wo èékánná mi ní ìsìn èékánná mi sẹ́mi kẹ́ rí fíńgà mi ni kòkòrò tó wà nínú èékánná mi yìí tó tó wà nínú kòkòrò kò sápamọ́ fọlọ́ àwúrèbe kòkòrò dúdú lórí àpáta dúdú lóru dúdú kò sápamọ́ fọlọ́ ànábì náà ìró ti dé bá pé ọkùnrin olè ajíbo olè ó ti jí nínú dúkìá àwọn mùsùlùmí tán kó lójú ogun ní nǹkan tí wọn ṣe kí ni o ní nǹkan tí wọn ò pín fún ah! àáfà àwọn èèyàn wàhálà bá dé bá wọn igbọn jìnnìjìnnì ọba dé bá wọn igbọn jìnnìjìnnì ọba dé bá wọn <laughs> jẹ́fọ́sẹ̀ ẹmọ tó ṣẹlẹ̀ ẹgbẹ́ta gbogbo wọn ló lè ìsọ́rí gbogbo wa gbogbo wọn ló lè tílé bá ṣe kí ni o àsáwọn míì náà tó ti jí nǹkan fàjá àrọ́jùlú bí ṣìràkínà ó ṣìràkà ìní pàkọ́lá ṣìràkúnà ó ṣìràkà ní mìíràn náà àsáwọn míì náà tó ti jí nǹkan nínú dúkìá ogun kálukú bá ẹlòmíì bá mú bíi tá a lè fi wé bíi bàtà kan bíi tá a lè fi wé àwọn nǹkan kéékèèké kálukú bá mú mẹ́yọ kan wá ẹlòmíì mú méjì wá àwọn nǹkan tẹ́ jí ọ̀lásù sí ànábì ní ẹ máa wélé o nǹkan ẹyọ kan tó jí nǹkan ẹyọ kan nù náà inú náà ni ó ti lọ san padà nǹkan méjì nínú iná tó túmọ̀ sí pé ẹ̀rù bá wọn sáradìsì ẹ̀kọ́ pọ̀ ń bẹ̀ àkọ́kọ́kọ́ ni pé bó ṣe wù ké olórí ń pé èèyàn fi máa ń rí ìyọnu ọlọ́run kó kúkú ṣàhádà aláhùnmá àmìtínà ṣùhádà ọlọ́run jẹ́ ápúlẹ̀ tí ó kúkú ṣe ìdí tí wọ́n ọlọ́run yọ̀nú sí àwọn ìfẹ́ kù ṣe ìdí ṣùgbọ́n àwọn ènìyàn ọlọ́run máa fẹ́ jama ẹ bá kúkú ṣẹ̀yìdì kò ní ṣèṣirò ṣẹ́ yóò wọ àlìjàn náà straight first class ni first class ni ó fi wọ àlìjàn náà ẹ wá máa wo irú ẹni ta ni ó wà àlìjàn náà yìí ọwọ́ rárá jí nǹkan kékeré nínú dúkìá mùsùlùmí ó sorí ibú ayérayé àwọn yòókù náà ẹ̀rù bá wọn pé ẹ́ẹ̀ ṣé pé nǹkan lè tó lè gbé àwọn náà ànábì ni ẹ̀ gbà ilé àárọ̀ ìtíwọ náà jíun iná kan iná méjì nù ṣe rí ẹ̀kọ́ ń bẹ fún wa láàrin mọ́kẹ́ ń wò àwọn tó ti darí nàìjíríà tí wọ́n ti kú nǹkan mélòó wọ́n fẹ́ sànù náná nǹkan mélòó wọ́n fẹ́ rùnú náná ṣe rí kálukú wa náà ká sọ́ra àwọn nǹkan kéékèèké lè bàṣílámù ajẹ́ lọ́dọ̀ ọlọ́run sàbẹ̀ ìsẹ́ni ò ní Sokoto rẹ̀ ofu oke ọwà ń bẹ̀ ṣe eré mi àti iná kasọra, sọ́ra àwọn jàǹbá kéékèèké lè já wọná o owó olówó tó èèyàn mú èèyàn lọ́dá padà ní ọ̀nà aṣọ aláṣọ tó jí inú ọ̀nà bàtà oníbàtà inú ọ̀nà dúkìá mùsùlùmí ó jí inú ọ̀nà dúkìá ọmọ òrukàn ọjẹ́ inú ọ̀nà àwa tá à ń ṣiṣẹ́ láwọn public places náà ẹ̀jẹ̀ abẹ́rù ọlọ́run ok tíṣà lèmi ní ìsìn mo ń tíìtì skul kan máa bí àsùkú yìí àláì ah, ọlọ́run gbàdúrà wọn lówó lọ mo sì lọ jí nǹkan wọn lọ ilé mi ẹ fún yín lápẹ̀rẹ̀ skul máa ń ṣe renovation téèyàn ó gba àwọn nǹkan kan lẹ̀ wàhálà ẹ̀ sì ní mẹ́tí ó jì fún yín lápẹ̀rẹ̀ ẹ kí ní aluminium tẹ́ ń wó yìí ìsìn aluminium àwọn èèyàn máa jí alumini ẹyọkan ilé ìsìn tó bá ṣe tán lẹ́yọkan ó lè tó bí five to ten thousand naira ẹnìkan wà ara jí ìwé ìyẹn lọ lò mo lò fún láàbí o kọ̀tọ́ rẹ̀ lọ́wọ́ àwọn tó ní wà láàyè ọkọ̀ lẹ́tà sí náà tọ́lọ́n bá rí fly rẹ̀ yọ wọ̀ náà ṣùgbọ́n tọ́lọ́n bá forí tó kó lè mọ́ wọ̀ náà irú ẹ̀ náà làwọn bíríkìlà àwọn káfíńtà àwọn electrician àwọn télọ̀ náà tẹ̀ báwọn èèyàn ṣiṣẹ́ ẹ lọ ṣiṣẹ́ sáìtì àwọn nǹkan tẹ́ lòkú sẹ́kù ẹ sì kó lọ ẹ bẹ̀rù ọlọ́ọ̀fà ẹ̀yin lẹ́ra ẹ̀yin lẹ́ni ẹ̀ tọ́ra ti kú ẹ̀ tẹ́ bá ṣe kọ́ńtàtì kú ẹ̀ dá nǹkan rẹ̀ padà fún ni títí mo ṣe láìkì àwọn àfáà kan nìyẹn ah, àwọn ẹni ọlọ́run kú láyé àfáà àwọn kan máa ń bèbè iṣẹ́ ní skúl ọ̀dọ̀ wa ní mo fi lè wọ́n tí nǹkan yín bá pu wáyà kékeré báyìí àfáà yín ò ní gbé lọ èyí tó bá nídìí yọ ọ̀tọ̀ rẹ̀ kò sáà ṣe máa mélèé lọ tẹ́ bá ní ọmọ lọ tẹ́ bá ní ọmọ lọ yóò fi ilẹ̀ padà wáyà wáyà kékeré báyìí tó bá sẹ́kù yọba yín jù ní ọ̀rà ìyàgbélé yóò bẹ̀rù ọlọ́run tí globe bá jẹ́ pé ẹyin globe yìí ṣiṣẹ́ jẹ́ máa mú lọ kò ní mú lọ tí ọba mú yóò tọrọ tí ẹ̀fẹ́ ní ọlọ́run lélẹ̀ ìwọ́ ni ó ṣe wáàsí fún wọn gbogbo àwọn sẹ́nétọ̀ gbogbo chairman ìwọ náà fẹ́ ọ̀ya àrò dáadáa wà láìjá ànámà ló ti lọ san èwo dìbò tó yẹ lórí àwọn àfọ onírùngbọ̀n àfiwọ́ tó ọba lè sọ pé tó lè fọlọ́ múra fún wa pé njó ti débẹ̀ lẹ́yìn sálárì àtàlà wáńsìsì rẹ owó tó yẹ kẹ́ fi ṣe ẹ̀ máa ná tẹ́ ẹ bá náà ẹ sọrí ibú ẹ tí wọ́n ní kan ṣe bí bọ́dà àbí kílẹ̀ ń pè sàlẹ̀ ògbèrè làmọ̀ sí nígbà òdi pé wọ́n ṣe náà sọ di bọ́dà ìmọ̀ bọ́dà bóyá bọ́dà nàìjíríà àti tógo sí àwọn èèyàn kẹsàlẹ̀ ń bí odò ìtàn ṣe àbẹ́mọ̀ ẹ̀yìn tẹ́ bá ń gbà rìn nínú plan tán fún àwọn World Bank ìkọ̀nà sponsor rẹ̀ ó yẹ kán ṣe débi iwájú kán dẹ̀ ṣe bí bíríìjì iwájú yẹn wọn wá ṣe àwọn èèbò àwọn èèbò tí èso ọmọ Yorùbá tí wọ́n ṣe Nàìjíríà ṣe aláwọn èèbò ìmí inú wọn ò lẹ́sìn ṣùgbọ́n wọ́n níwọ̀ ọmọlúwàbí yẹn ṣùgbọ́n ìlẹ́sìn wọn yóò jẹ́ kan sórí gbúlọ́dọ̀ ọlọ́run ìwọ ọmọlúwàbí wọn ò wúlò àwọn náà wá ìfẹsẹ̀ àwọn inspect náà wá rí no no no no no no no this what what is contained in the paper àwọn tí àwọn gbogbo tí ò yá ìyẹn wọ́n ti wọ́n gbogbo ẹ̀ sínú pépà tán fún àwọn kọ́kọ́ contract fún wọn lẹ́yìn odò yóò kíní kan kìlómítà bíríìjì kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ó ṣe kíní o àwọn ó ṣe àwọn ọ̀dẹ̀dá ọ̀dẹ̀ ẹ̀ níbẹ̀ wọ́n ti à ń ṣe lọ ní ìsìn wọ́n ti àṣà àná tí mo kọjá mọ́ tí ẹ̀rọ dàdé bí bíríjì kejì yẹn káníwọ̀n ọ̀bá wá ìspẹ́ẹ̀tì náà táwọn kọ̀ǹtàtọ̀ yẹn gbowó yẹn sá lọ wọ́n ṣòfò lọ́dọ̀ ọlọ́run títí tí gbogbo àwa mẹ̀kúnnú òórìn tẹ́ẹ̀tì lẹ́dọ̀dà rẹ̀ ẹ̀ wá dà ẹ̀ sì gbowó ẹ̀ ẹ̀ ṣòfò lọ́dọ̀ ọlọ́run nìyẹn ṣùgbọ́n torí pé sẹ̀tọ̀ wá wá wọ́n ti à ń ṣe lọ ní ìsìn ẹ wá wúlò owó tí wọ́n bá jẹ mọ́lẹ̀ jáàmù mọ́ ìwọ mùsùlùmí tí wọ́n náà jẹ́ kọ́ńtràktọ̀ wọ́n fi kọ́ńtràtì fọ́ ìtẹ́ ẹlẹ́ṣẹ̀ inú contract ọwá lọ lo substandard materials ẹ ti kọ́ bẹ̀ pé ẹ lo irin kan seven by kíní kan thick ọwá rò pé wò ó tabara seven by ten instead seven by twelve ọjà two po two yẹn já ànámọ̀ ló ti lọ san jẹ́mọ̀ sẹ́ lárakùnrin àbẹ́ẹ̀rí ní ìsìn ọyẹ kọ́wà lìjẹ́ ní àbí ọyẹ kọ́wà lìjẹ́ náà níbo lọ́yẹ kọ́wọ̀ jẹ́mọ̀ alìjẹ́ náà níbo ní ọ̀padà wọ̀ inú ọ̀nà torí kó ṣe kí ni o ó jí nínú nǹkan ogun ẹ̀ẹ́dáwà náà bẹ̀rù ọlọ́run ìmáàmù Bukhari àti Muslim àwọn ni wọ́n ṣe kí ni o àwọn ni wọ́n gbà wá ẹ tó já wà àdífì mi àfá wa Abdullahi ọmọ Umar Abdullahi bónú Umar ọlọ́mbà ni yọ́nú sí ó ní sẹ́ẹ̀rí ah ó ní ẹ máa tó wòsẹ̀ lé eléyìí o ọlọ́kùnrin kan ń bẹ tí wọ́n ń pè ní kárkárà àdìsí abúlé ìbúnú umaru ni o kí la kọ́kọ́ ẹ̀jẹ̀ mọ́ kárkárà sẹ́rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń sọmọ lóókọ náà ẹ̀jẹ̀ àsọ́ra kẹ́ ẹ máa sọmọ lóókọ ọbú kẹ́ ẹ tẹ́ ẹ máa sọmọ náà ọbú o kì í ṣe gbé yorùbá fàkọ́ọ́lá nàbí sàlám ànábì wa ní uwa fi náà uwa ànábì ní sẹ́rí káríkárà tẹ̀ wé <laughs> ọmọ ẹ̀nà ni o ọmọ ẹ̀nà gidi ara àwọn first class inú náà fàdáàbù yẹ̀ǹdùrú náà ilé yìí àwọn sàbẹ́ àwọn jẹ́wọ̀n fànàbí sọ̀rọ̀ ọ̀fẹ́ inú àwa lànàbí ò sọ̀rọ̀ táà máa dáùtù ẹ̀ àwọn ìdáùtù ọ̀rọ̀ ànàbí wọ́n bá ń lọ pé káríkárà mùsùlùmí lámọ̀ sí ọmọlẹ́yìn ànábì lámọ̀ sí kí láadé fàwájàdú ìbá àtàn kọ́dígọ́làá wọ́n wá lọ wò dáadáa wọ́n tú gbogbo ẹrù ẹ̀ wọ́n rí i pé ìbá à a lè fi wé bí agbádá bí ẹsikí bí aṣọ tọ́fẹ̀ bí àlìkìmbà nígbà táwọn máa mú ojímọ̀ máa wọ̀ yẹn wọ́n bá rí pé ó ti jí nínú aṣọ nínú dúkìá mùsùlùmí ó ti jí aṣọ kan ń bẹ̀ ọ̀wọ́ aṣọ tó jíun ànábì ni yóò wọ̀ná àáfàá nítorí pé ká máa jí nínú dúkìá mùsùlùmí àbọ̀rọ̀ ogun àbí zakai àáfàá ní wàyá tí bá dùá fi bá bí zulmi àáfàá láwọn míì nú àwọn onímọ̀ wọ́n máa ń ṣàlàyé ẹ̀ lábala kéèyàn ṣàbòsí àáfàá àti fẹ́ẹ́ tó sọ̀rọ̀ àbòsí báyìí sẹ́ǹpá sọ kéèyàn jí nǹkan ogun kó jí nǹkan mùsùlùmí kó jí zaka àbí ọrẹ àtinúwá tó yẹ kó wúlò fáwọn gbogbo ayé irú ẹ̀ náà nìkaníkan gbẹ́ kànga kẹ́yìn odówó rẹ̀ sápò kànga táníkẹ́ ẹgbẹ́ fún gbogbo mùsùlùmí ẹ̀sìn ìdówó àpò ẹ̀ẹ̀bẹ̀rù ọlọ́run àáfàá níṣẹ́ wá rí wà zúlímọ̀ aláàtà aláàtà ti àkọ̀sáámi àbòsí pín sọ́nà mẹ́ta àhàdúà akílù lìmọ́ọ̀lì bìlìbáàpìlì ọ̀kan nínú pálábòsí léèyàn ni pé kọ́ ọ máa jẹ dúkìá onídúkìá lọ́nà àìtọ́ ọ̀ ń jẹ dúkìá onídúkìá lọ́nà akíni o ọ̀nà àìtọ́ wàfàníà dúlmùlì ìbáàdì bilkotli wàdọ́ríbì wàlkásírì wàlìjìrà afá alára ẹ̀ ni pé àwọn ẹ̀dá ọlọ́run kéèyàn ṣàbòsí sí wọn pẹ̀lú bọ́yọ̀ ọ̀pá wọn ọ̀nà wọn orún wọn léegun wàlìjìrà àbọ̀ fi injúrì òfọgbẹ́ sí wọn lára bọ́yọ̀ sáládà bọ́yọ̀ ogun bọ́yọ̀ kọ̀ǹkan sí lára gbogbo orú eléyìí náà àbòsí ni ẹlẹ́kẹta zulimule ibad bishatimi wàláàni wàsábì wàlqadh àáfàá ní kẹta ìyẹn ni ìta máa ń fẹnu ṣe jẹ́bí ẹ̀mọ́ ọ yàtọ̀ ẹ̀rí pẹ́lẹ́ kejì kí la fi ṣe jàmọ́ oríkèéríkèé ara ẹni tó sálọ́gbẹ́ ẹni tó yìnbọn fún ẹni tó lù kóbòkó ẹni tó orún tó góńgò ṣùgbọ́n ẹlẹ́kẹta ni ẹnu bíi kó o bú yàn kéèyàn sábòsí sí ẹ̀dá ọlọ́run ó bú ṣe rí gbà mí tẹnu yẹn burú ju kọ́ ọ̀sáyàn ládàá lórí lọ ẹni ọ̀sá ládàá lórí tọ́lọ́n bá ti ní ká tọ́jú ẹ̀ tó bá ti lálàáfíà ẹ̀kọ́ kan tó bá ti ran ní ọmọ rántí rẹ̀ ṣùgbọ́n ẹni tó o bú ó lè má jẹun fọ́sẹ̀ kan bàbá sí òsì ọ̀lẹ́yìn àbá ànòkè àlòbú mi ó ní pé láti jọ́ yìí ó ní náà mo ṣe ń yálé gbé tí mo fi pọ́ ọmọ seventy years ní òjẹ́ rílé kọ́ kankan náà àwọn ọmọ mi náà wọ́n tó ń ṣe tọ́ọ̀gì kí kìí sẹ̀bí rẹ wàláì kìí sẹ̀bí ẹ bàbá yẹn lè sọkọ́ mọ́júmọ́ kó tó sọkọ́ ọjọ́ kejì kó sọkọ́ ọjọ́ kẹta torí pé ó ṣe kí ni o bu ó fẹnu tẹ́ńbẹ́lú ẹ̀ àbó o ṣépè fún àbó tí ẹ̀ parọ́ sìnà mọ́yàn kọ́fù ní kéèyàn parọ́ sìnà mọ́yàn ẹni tí ò ṣe sìnà olóṣe sìnà ẹni tí ò jalè olójalè ẹni tí ò mutí olómutí kọ́fù nìyẹn òun fẹnu parọ́ tí ò ṣe mọ́yàn gbogbo eléyìí náà kí la pé o àbòsí wàkàdé kọ́tọ̀bà nàbí sọ̀sọ́làm bìmínà fàkọ́là ìnà dìmọ́ àkùn wà àmúwà àlàkùn wa àrọ́dọ̀kún aleikum haramu ka hurimati yaumikum hadha fi sharikum hadha fi baladikum hadha wọ́n lánàbí wa muhammad sallallahu alaihi wasallam jẹ́mọ́ ẹ̀já gbà níye dáadáa ṣe é ráwọn tánàbí sọ kẹ́yìn nígbà tó fẹ́ kú kò lè jẹ́mọ́ ń sún hà láìláì kò lè jẹ́ ń tá aparẹ́ nú ẹ̀sìn ara ń tó rinlẹ̀ fi kú ni anábì lẹ́yìn èèyàn ṣé ẹ para yín kẹ́ ẹ ara yín sílẹ̀ kẹ́ gba dúkìá dúkìá ara yín ọmọlúàbí ara yín kẹ́ bàjẹ́ haramu èèwọ̀ ni o jẹ́mọ̀ kí la gbé èèwọ̀ gidi kàwúrí mọ́tì ìyá omi kọ̀ máa dà ànábì ní gẹ́gẹ́ bí ọjọ́ yín ò ní ọjọ́ àràfà lánàbì sọ bẹ́ẹ̀ ní yawmal ní ọjọ́ ájì tó lágbára tánàbí ṣe kányìn <clears throat> ájì yẹn bọ́ sí ọjọ́ jímọ̀ gẹ́gẹ́ bí ọjọ́ yín ò ní ìṣèjọ́jọ́ alápọ̀nlé tẹ́ ẹ̀ gbọ́dọ̀ tàjẹ́ ẹlẹ̀ tẹ́ ẹ̀ gbọ́dọ̀ ṣaburú ń bẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹ̀jẹ̀ mùsùlùmí dúkìá rẹ̀ ọmọlúàbí ẹ̀ èèwọ̀ ni fi ṣáàrì kùmáàbà nínú oṣù yín tẹ́ ẹ wáyé èyí oṣù gùlẹ̀ ìjà tá sọdún fi baladi kò ada ninu nínú ìlú yín àbẹ̀wọ̀ tí sèlú mọ́kà anabi wa muhammad sallallahu alaihi wasallam anabi ni láyé pálù lọ́wọ́ sọ̀láta gbẹ̀gẹ́rì tọ̀wúrí ọlọ́run ní gba irun tí ọba lálúwo tí ò ní mara ìrun tí ọba sí pé atọ̀ a bá a sàlùwàlá láàwẹ̀ láàwẹ̀ irun tí ọba ti ní ìmọ̀ra ọlọ́run ní ìgbà wà lásọ́dá kọ̀tán mìngulù bẹ́ẹ̀ náà ni pé sàárà téèyàn bá ṣe nu owó tó jí ọlọ́run ní ìgbà ìyẹn là ń sọ fún gbogbo àwọn olè tí wọ́n ń jíwó òlù tán kọ́ mọ́sálásí tí wọ́n rán èèyàn lọ mọ́ka ẹ kú àṣedànù àwọn òní ni ẹ mọ̀kọ́ mọ́sálásí o ẹ máa kọ́ o àwọn máa kírun o ṣùgbọ́n jẹ́ ẹ bá ti kú ẹ má retí ẹ̀san lọ́dọ̀ ọlọ́run torí pé owó tẹ́ ẹ jílẹ̀ fi ń lọ mọ́kà owó tẹ́ ẹ jílẹ̀ fi ń kọ́ mọ́sálásí ọ̀tá ọlọ́run nìyí àwọn àáfàá tó yẹ ká sòdodo fún yín tẹ́ bá ti gbé mọ́tò fún wọn wọn nílé sòdodo àwọn wòlíì èké àwọn pásítọ̀ tí ó wọjá àná mọ́ dànù tẹ́ ẹ bá ti fún wọn ní ìdá mẹ́wàá ẹ wo orú èyí tó jíwó ní Kaduna ẹ ti gbàgbé ó kọ rẹ̀ ní àfáàdé ẹ̀kọ́lá Andrew àbíkí ló kọ rẹ̀ Andrew Yakubu àbíkí ló kọ ẹ̀ òun lọ́lọ́ kówó sínú ilé tó tún fi fáànù sórí owó AC èmi ò rí AC ìgbà ṣé mo gbókò ẹ̀ Andrew Yakubu náà kọ́ ni bàbá ńlọ olè kírísítẹ́nì ni o ó sì tó wọ́n ní pé ńgbà táàsì rí wa tútọ́ wa ń jẹ́wọ́ pásítọ̀ náà gbádà mẹ́wàá ní owó tó di ní owó Nàìjíríà tó jí kó pásítọ̀ òfúra pé àbọ̀dá Yakubu Andrew bọ̀dá Andrew liver salt iṣẹ́ kí ni ẹ̀yin wa ń ṣe tó rú tó báyìí tẹ́ẹ̀bí kó rú owó báyìí wá rú ilé ìjọsìn pásítọ̀ náà gba ìdá mẹ́wàá nínú owó nàìjíríà tí wọ́n jí kó àáfàá náà gba tiẹ̀ lóbi jákèjá rí ọlọ́run abíọ́ arísìkí àlàlì ṣe fún wa káwa tá a já àáfàá ká mọ máwọn ẹlẹ́yà lọ sí àjì ká mọ̀ retí pé kan ní alọ́mọ́ka ẹni ọlọ́run tí wọ́n lè tán ràn yẹn lọ́mọ́ka ṣùgbọ́n àwọn kan ń bẹ tó bá ní stars ẹ̀yin náà lọ́mọ́ká ọdún tó lẹ́gbẹ́ èmi ẹ̀yọ́ mi kú mi ò lọ ájì tí sí ò sí stars à ti bẹ́ẹ̀ jíwọ́ olùkọ́ ni ọ̀yìn ọ̀rọ̀dẹ́bù èlò sálárì yìí sà i'm very sorry ọ̀rọ̀dẹ́bù mi ò lọ. ọmọ yìí dẹ̀ sọ pé skul àwọn ọmọ mi skul yìí náà dẹ̀ wá ẹ̀ẹ́dì ájì yìí ń sẹ́nẹ́tọ̀ ọlọ́run sì tí wọ́n bá lọ ájì so ládà àbò níládà oníládà sẹ́nítọ̀ ló ṣe kí ni yóò jí àlọ́dọ̀ ọlọ́run torí pé ànábì ó sọ pé wà láhájà mi ń gùlù lé kò sọ pé ẹ bá ṣe ájì tẹ́júwò rẹ̀ ọlọ́run ní ìgbà so orí ẹni tó jíwò tó fowó yẹn rẹ̀ wọ́n lọ ájì òun ni òní ládá ó ṣe sọ́dá kọ̀ níbi owó tó ṣe kí ni o tó jí ìwọ tó lọ ìwọ ní ládá ìwọ lọ ṣe tọ́lọ ràn ni torí náà bá rí ẹni olè bá ràn ọ ájì tó bá lọ kì í ṣe pò ní ládá ṣùgbọ́n gbà míì àwa gan lè stọ́ọ̀pù aburú táláburú bá fẹ́ dọ́gbọ́n faburú ẹ̀ ta ìsì wa ta ní pé ìwọ máa gbá burú ẹ lọ ó dọ́dọ̀ àfáà kí máa máa gbá burú ẹ lọ ìkẹta àyíwá aláburú ìmọ̀ lọ ó lè rò pé wáyé ọ̀rọ̀ òun ti burú tó báyìí àfáà ẹ máa gbá burú ẹ lọ àfáà bí olè àfáà sí alábùkù àfáà dí alábùjẹ ìjẹkù àfáà yí e, akówó òlù yá rògbé tó tòun ti ta gbogbo òun fẹ́ràn sí ṣùgbọ́n ẹ mọ̀jà àtàrà wa jẹ irú olè òun láàfin ṣe chairman Ramadan lecture chairman ó kí mo fún Ramadan lecture àwọn sẹ́nẹ́tọ̀ wa alisamsongiya tọ́tọ́ jẹ́ alitẹkinowiya àwọn alábẹ́ẹ̀bì jẹ́ chairman tẹkibir àwọn àka profaili olè ní 1997 wọ́n lọ primary school olè mẹ́ran 1992 wọ́n jáde wọ́n lọ sí secondary school olórí olè àmọ́ wá ka profile irọ́ àwọn yẹn là ń celebrate inú òlu àwọn olè àwọn alábòsí anábì lọ́lọ́run ní ìgbà sọ́dá kọta mìngùlù tó jẹ́ pé wọ́n jí owó tán fi ṣe ni ẹ̀já sọ́ra nínú àdìsí mi àáfàá wa zaidu ọmọ khalid aljuani ó ní ìnà rọ́jùlá gálàmì gazuwati khaibar famtana nàbí sàlámìnà sọlá àti àlè ọlọ́kùnrin kan jalè ó jí nínú dúkìá ogun tí wọ́n kó ní ogun khaibar ànábì wà lẹ́yìn mùsùlùmí àkírun síla ìdí mọ̀ ń sọ lẹ́ẹ̀kan rí ẹ má ṣe mistake o ẹni tó jí dúkìá mùsùlùmí kò di kèfèrí o gbogbo ló àdìsí táwọn ọmọ jàbàtà tí wọn gbọ́ yéré tó fún wọn problem ìrọ̀rọ̀ mi ni òkírun síla yẹn ó ti di káfíẹ̀r àṣọ olódo èèyàn a máa ṣàwọn nǹkan kan sádán lìvẹ̀ríà láti dínà aburú sẹ́rẹ́ ọ̀kẹ́ ẹ̀jẹ̀ fún yín lápẹ̀rẹ́ ń sìn sẹ́rẹ́ ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run gbé wa ga jù báyìí lọ ẹ̀jẹ̀ fún yín lápẹ̀rẹ́ Dangote gbalamọ Dangote àbí olówó àbí olówó Dangote sọ olówó àbòtòsí jẹ̀mọ́ ẹ̀dá mi lónìí olówó ní fámìlì Dangote kẹ́nìkan fẹ́ ṣe wedding kan ti wá tẹ̀ sínú iv pé chairman of the day Alhaji Aliko Dangote kọ́ wá díjọ́ náà kan mọ́ di Dangote ṣé ẹ̀rọ pé tọ́ba yẹ kí Dangote ọ̀wọ́ ànáwó kan fámìlì tán bá rí wọ́n á bẹ̀rẹ̀ àbí wọ́n ní bẹ̀rẹ̀ ẹ̀ torí pé ó ti kí ni o kò tó wá sẹ́ǹdì owó sí wọn Alhaji àrọ́wọ́ yìí ó ní ẹ máa rí ẹ̀ rà lẹ́yìn ìnáwó a. Ah, aláàjì ìhádì kí ló Dangote bá sẹ́ndì aláàtì sí ìyàn pẹ́kẹ́ fi ṣènáwó ní ìtọ́dájú kò lè sẹ́ndì 50,000 100,000 ó lè jẹ́ 200 500 ní ọ̀sẹ̀ ẹ̀ndì pẹ́kẹ́ ó lè sẹ́ sáwọn olè tán ẹwòrú àwọn ìtàn jíwò olú yẹn tán búra wọn ní irú èyí adájọ́ kìnníkà adémọ́lá yìí tálọ́mọ rẹ̀ kan ṣe wẹ́dìn àbí nǹkan ẹ̀bùn tó gbà gangan fún lẹ́bùn millions of naira fi fún ara wọn lẹ́bùn owó nàìjíríà tàjíkó tán jọ ń dára wọn lẹ́jọ́ tán dára wọn láre wọ́n wá ń bọ̀ra wọn lẹ́bùn ọlọ́run tó gbogbo ẹ̀dà wà láì gbogbo rọ́tẹ́ ẹ̀dá nàìjíríà ọlọ́run tó dá tọ́lọ́ bá ní kémi àti iná ọ̀jẹ́ pẹ́nu wa tá bá sí ìnáwó kan wọ́n á wa a lè rí ọmọ ẹ̀gbọ́n wa tí ó pé à ń sọ ọmọ etí ó ọmọ yìí ẹjọ́ ọmọ ìlòjáàbò ọmọ ọmọ wọ́n bá fún sọ fún ọmọ ọkọ ẹni wọn àparí masters ebi ló ti mọ́ èmi ò ní wá wedding ẹ̀ tó ti lóyún o i'm telling you àìsí ọ níbẹ̀ tábìlì pé àmọ́ rí ustaasu lágbájá àmọ́ rí engineer lágbájá àmọ́ rí architect lágbájá àmọ́ rí accountant lágbájá níbi ìnáwó yìí ó ti lóun ò ní wà pé wedding lòun ní káàlù wọn lòun èlò bí wọ́n ti fúnra wọn lóyún àwọn engineer wà níbi kíni o wedding mi o mo fẹ́ few stars kan wà níbi kíni o wedding mi o tọ́lọ́ bá ní káwa náà dé level yẹn o lè decide láti mọ́ la àwọn ìnáwó kan torí pé àìsí bẹ̀rẹ̀ ọjẹ́ minus ànábì máa irú ànábì kánàbí olóhùn òkírun sí yẹn la àjẹmọ́ ẹ̀mọ́ túmọ̀ rẹ̀ àwọn sàbí òní umar kílótà nàbí òkírun sí la ọmọ tánàbí sọ ń pẹ́ ànábì lọ́mọ ń ṣe báyìí ọmọ ń ṣe báyìí ọmọ ń ṣe báyìí kí ni tọkùnrin yìí ń ṣe tànàbí òfin lọ bí jìnnìza rẹ ànábì ní wípé ẹni yìí gọ́là fi gọ́síwátì khaibar ó jalè ó ṣèrú ó ṣòjòrò ó yọ sẹ́yìn nínú nǹkan ọ̀rọ̀ ogun mùsùlùmí takónígò ogun khaibaru ìní òjá ànábì òkìrùn ànábì wá ní sọ ibùkún gọ́là fi sabilillah ọmọ ẹ̀yà ẹmọ̀ wo sọ ibùkò ànábì ó sọ pé káàfin ànábì tó fi táwọn sàbẹ̀ pé èèyàn yín your people sẹ̀pá àná mọ̀ sọ pé àwọn àbá ti ẹ̀rọ àwọn èèyàn yín àwọn èèyàn yín wà láì ẹ̀rọ àwọn èèyàn yín sẹ̀pá àná mọ̀ sọ bẹ́ẹ̀ àwọn èèyàn yín yẹn ànábì ti fi wọ́n tì ó tó ti fẹ́ kèé ṣe kèfèrí ṣùgbọ́n wà á bú lówù iṣẹ́ ẹ̀rọ ọmọ ìyá yín ó ti jalè lójú ọ̀nà ọlọ́ ó ti jalè fàfàtàṣínà mọ̀tá àwò àwa kẹ̀ ń yẹ ẹrù ẹ̀ wò á tú ẹrù ẹ̀ wò fàwàjáde náà fi ì kírísán mọ́ yùsáwí dírẹ́ àmẹ́yìnì ńlá wá rárá bá nǹkan kékeré kan ń bẹ̀ ní nǹkan tí ò tó dírẹ́ àmù méjì bíi káfíwé bíi awọ ẹran so ti yé nǹkan tí ọ̀la sùn kan tó ẹbí tán bá ta kò fẹ́ẹ̀ tó twenty naira bíi two naira ìlójí o torí náà a ní kírun sí la àṣírù sàbí láti ẹ́ adábí òkúrù sí látọ́ dípọ́ jì wà láìláyé mi bí ìtújí nǹkan mùsùlùmí mọ́ báwọn sàbí ṣe ń yí padà nù irú àfà a bí anábí wa mọ́ sàsálà àfà àtọ́ máa kéwúrẹ́ ọkùnrin ó fún mi zina àfà àti ó sọ wípé torí pò ń bóra mi ò ní wá wẹ́dìn rẹ̀ torí pé ẹ lọ gbé alága alága àbẹ̀rẹ̀ àwọn àfáà kan ṣe bẹ́ẹ̀ yìí wọ́n dẹ̀ bínú kú òun wedding àwọn wà bí àwọn obìnrin kó ta gé yà á ṣe alukurani làkìní alága ẹ̀yà màmá ẹgbẹ́ ẹgbẹ́ cake of life ọ̀pọ̀ o get ready go go cut your life ọba gé àwọn àfa àdẹ́dẹ́ pé dọ́nà àwọn èsà fúnra nù àwọn wà bí ìnáwó ẹ̀tọ́ láwọn kan máa ṣe alága àdúró ẹgbẹ́ ọ̀dọ̀ àdá yìí sọ̀rọ̀ láyé ẹyẹ mọ́fà sí ìnáwó orí fúnbẹ́ wọ́n máa ń fa àwọn àfa àwọn kájá kámá bínú làwọn náà máa sọ yìgì àásọ à ẹnìkan káwọn àfọ máa bínú lọ ẹ ẹ mọ túmọ̀ rẹ ẹ mọ táwọn àfọ bínú lọ ẹ lọ máa bẹ wọn wọn máa ń fa àwọn àfa ìyì àfa nù àfa mi ọ wà lóde ó sì lágbára kọ́ kọ̀ntrẹ̀ tẹ́pọ̀ bá lágbára á sọ pọ̀ lágbára ọlágbára kó control náwó òun náà sáwọn ẹnìkan yẹn ọmọ táyé láyé wo ṣe yarí kan lẹ́jọ́ kan àbúrò wa kan lọ ilé ọkọ ẹ̀yìn yóò sì júlẹ̀ wà láì yóò bá sí agbo big pálọ̀ àbí tẹ́bà lọ fẹ́ ọmọ ilé agbo kò sí júlẹ̀ nígbà tí bí kí lọ ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ èmi ọ̀bọ̀ wá bí o pálọ̀ tá a ti ṣeré o <laughs> táláìkì nìka ìpálọ̀ ṣé ẹgẹ́tì ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀nláìkì flagoya yàrá rẹ̀ ṣiṣẹ́ agbẹ́jọ́ nìka àwàlẹ̀ tó bá rí nígbà tó á fẹ́ràn bóde àwọn sísà mẹ́ẹ̀ẹ́dógún lọ́wọ́ á jáde nìka pálọ̀ mi lálùbáríkà jùlọ fáwọn abẹ́ twenty two hundred lọ kí ni sincerely ibi tó ń tẹ́lẹ̀ kọ́ control ìnáwó tí wọ́n á ẹ̀ẹ́tọ́ tí nínú ilé wa yìí wàhálà ẹ̀ tó bẹ́ẹ̀ kì í ṣe eré ọ̀rẹ́ méjì lẹ́ẹ̀tì tọ́tí yìí fọ gbogbo ọtí yìí nìṣe bẹ́ẹ̀ ṣe gbé lọ́nu ẹ̀ tọ́tí inú ilé tí a ẹ bẹ́ẹ̀ sòfò dànù ẹ tọ́tí gbàgbọ́ ti orí àfa èmi ò ṣe sùúrù eléyìí o sùúrù kẹ́mọ́ tọ́tí mi ibi tó bá ti lágbára kọ́ control ó take action ṣùgbọ́n tẹ́ pé ọ̀lágbára àjọba ìwòra wà rẹ̀ kẹ́nìkan sọ pé òun fẹ́ wá ṣe graduation for mss3 sùkú ọ̀dọ̀ mi kázakí ẹyin ìsáyẹ̀ ni bínú àwọn ìyàwó tó ń kó wá látẹ̀kọ́ wọ́n mọ̀ mú rẹ̀gájé káádá fún rẹ̀gájé yìí kéése bíi àáfọ̀ gbogbo ẹ̀dànù ní ìsìn ẹyin ẹ̀yẹ má bínú ẹ̀yẹ máa play fújì sẹ́gẹ̀t àwọn èèyàn mi láìkì disco gan akẹ́ máa play gawúre o kéése bíi ẹ̀ẹ́dẹ̀nù òkan àbíkẹ́ ẹ̀dẹ̀nù ó fọ búrẹ́dì kẹ́ lọ́ máa play gawú bẹ́ẹ̀ àbínú transformer jama anabi ò kírun sí la torí pọ́ sẹ́kíni torí pọ́ jì nǹkan

àáfà aládìsí ńlá àáfà onímọ̀sánmọ́dé Imam Ahmad àáfà aládìsí thousands alaaf àáfà ní mọ́nà alámù anna nabiya sallallahu alaihi wasallam tarọ́kà sọ̀láta àlá ahadé ìlà alàlọ́ọ̀rọ̀ wà kọ́tìlì nafsa Imam Ahmad ní pé nù tá a rí àwọn àdìsí tọ́jọ́dọ̀ wa èèyàn méjì náà la rí pànàbí ó mọ̀ọ́mọ̀ má kírun sí wọn la kálálá kọ̀ọ̀kọ́ ẹni tó jí dúkìá mùsùlùmí ẹlẹ́kejì ẹni tó para rẹ̀ sẹ́yìn bá ti sọ̀rọ̀ èyàn kọjá kéèyàn para ẹ̀ àti sọ ní bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn àṣewà abú ni kọ́ para rẹ̀ ìwà abú ni kò sì mọ́ jí dúkìá mùsùlùmí ànàbí ò kírun sí wọn la ọlọ́run bá ní kánàbí wa Muhammad sọ̀rọ̀sọ́lá tó bá wá dijọ́ mẹ́jọ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọ̀rọ̀ alimutashabiwuna mina rijali bin nisa walimutashabiyati minan nisa'i birijal kọkùnrin ó máa múra bí ọkùnrin ọkùnrin kó múra bí obìnrin kóbìnrin náà múra bí ike ni o bí ọkùnrin kọkùnrin kóhun náà dọ́gbọ́n sí irun bí irun obìnrin kọ́wọ́sọ obìnrin kó wé gèlè orí sísí kàmá kó lumú kó ṣe àwọn irun bí irun obìnrin àti kóbìnrin náà wọ ṣòkòtò kó dé face cap àti báwọn obìnrin míì náà ṣe máa múra lónìí yà lóhun lo kéèpù lé ó sì wọ̀sọ bí aṣọ aṣẹ́wó sísàlẹ̀ gbogbo eléyìí òun náà kí Islam sọ aṣọ ọjọ́ mẹ́jọ kọlọ̀njà àdìjọ́ mẹ́jọ ṣẹwárí ní parí inú oṣù mọ̀hárà fọ́tún tààtì náà ìlàwà àti ṣàlàyé pe oúnjẹ jọ níwọ̀nba pé ìtọ́kan àwa celebration wa ni ìjọsìn àti ká ronúpìwàdà ń bí àwọn tá à ń ṣe tí ọ̀dà kan tó sáré ní fọ́tún náà ìta kódà rí àwọn èèyàn àwọn mí ò dẹ̀fà tán ṣàlàyé fúnra wọn sẹ́ẹ̀rí súnà gbogbo àáfàá tọ́jáwọn àáfẹ́ ẹni ọlọ́run wọn tako pé ààwẹ̀ tásúwà àti aṣúra súnà ni tó rárá di ti pé ẹ bá gbá àwẹ̀ yẹn odidi ẹ̀sìn ọdún kan ọlọ́run forí ẹ̀jẹ̀ ní ìtọ́dẹ̀ dá mi lójú àwa tá a jókòó mọ́sálásí àlùbásọ́rù àwọn wá foríjìn ọlọ́run abárẹ́ tí wá foríjìn ọlọ́run ọlọ́run jẹ́ ara foríjìn rẹ̀ ṣùgbọ́n kíka òǹkà ìyàtọ̀ díẹ̀ wà ń bẹ̀ kèé dẹ́ sọdún yìí ló ti máa ń ṣẹlẹ̀ even àwọn àfẹ́ẹ̀tì wa ń gba Ramadan kódà ó ní alẹ́ àfẹ́ẹ̀tì wa tánílé yá yìí bẹ̀ Sultan tẹ́ẹ̀bá ń bá ka Presley tí wọ́n ń gbà yẹn òǹkà wa yàtọ̀ pẹ̀lú ìjọ kan pẹ̀lú òǹkà Saudi ṣùgbọ́n torí pé ọ̀rọ̀ àràfà Saudi lọ́wà wọ́n ní káwọn mùsùlùmí jọ náà kan ṣe àràfà ńjọ Saudi náà kágbábẹ́ àràfà ńjọ yẹn ká dẹ̀ ṣe iléyá níjọ kejì náà ṣùgbọ́n ti Muharram yìí náà ó tún takora wọn díẹ̀ nínú tí sultan tí wọ́n kéde àwọn tábà máa sábà ka information lórí internet jímọ̀ tó lọ ní muharram 1 ní nàìjíríà ti wá léè tí sultan kéde tá a bá dúró lórí òǹkà yẹn òní jímọ̀ tá à ń sọ̀rọ̀ yìí òun ló máa jẹ́ muharram 8 ní nàìjíríà jẹ́mọ́sẹ̀ ń bá mi lọ ọ̀la sátidé àtọ̀tọ̀la Sunday òun ni ọ̀jẹ̀ Muharram nine ten ní tiwa tá a fi súnà ṣùgbọ́n ní orílẹ̀-èdè Saudi Arabia Thursday ni Muharram wà tiwọn Thursday náà lọ́yọ́ state tí wọ́n bí declare holiday ṣùgbọ́n tá a bá dúró lórí hadithi likuli balade ruyatu ìlú kọ̀ọ̀kan lè tẹ̀lé oṣù tiwọn ṣe é mi hadithi tọ́lá láàfíà ni almohim àdìs yẹn jẹ́ ká mọ pé ọ̀la náà tiwa nàìjíríà àwọn ará Saudi Arabia kódà lánàá lánàá àná tọ́sídẹ̀ẹ́ kò délé èèyàn mẹ́ta nínú àwọn ọmọ ìyá wa bá dákọ̀ wọn àwọn kọ̀ọ̀kan ní wọ́n wọn nínú àwọn ọmọ ìyá wa mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní Saudi Arabia láwọn ọmọ àwọn àwọn àwọn ọ̀rẹ́ mi ń táwọn ní Saudi Arabia àná ni eighty tiwọn òní ni nine so òní ní ìsìn Saudi Arabia ti ń tunu àwẹ̀ táṣọ àti wọn lọ́wọ́ wọn gbà á ṣúra lọ́la àwa tó yá sí kọ́lọ̀ òní àgbà àwẹ̀ lónìí ọ̀la àtọ̀tún lá ń fún wa tá a fi gbà ọlọ́run ọba ọgbà lọ́wọ́ wa ọ̀la ní nine tiwa Nàìjíríà ọ̀tọ́la ní ten ní dísìlù tó ń declare ṣùgbọ́n ṣe kọ́kọ́lọpọ̀ àwọn èèyàn wa máa ń sábà fẹ́ tẹ̀lé oṣù Saudi àwọn tó bá dúró lórí ọ̀rọ̀ hadith Kurayb ṣe rọ̀rọ̀ yẹn ìbẹ̀rẹ̀ àwẹ̀ làwọn àfáà mọ́ sábà ṣàlàyé ẹ̀ púpọ̀ ọ̀sán àti òru kan náà làwọn àti Saudi ń lò àwọn tó bá dúró lórí pé àwọn ìtọ́jẹ́ pé takọ́rùbù ń ṣẹlẹ̀ sí wọn filasman nínú àwọn àsìkò wọn tí wọ́n ń lò oṣù tí Saudi bá rí Nàìjíríà náà lè lò àwọn tó bá dúró bá wọn tán bá ka òní kún náà ìtàkọ̀lá kún tẹ́ẹ̀nì wallahu alam àwa òní pé wọ́n ní ẹni tí ó tako ṣẹ̀ríà àbẹ́ni tí ó lò máa ní pé wọ́n láláì màkà náà jẹ́mọ̀sẹ̀ gbọ́ mi yé ṣùgbọ́n àwọn tọ́lọ́ bá ní ọgbà rẹ̀ lónìí tó irú èèyàn làwa gbìyànjú àti ṣe táwa fẹ́ kan gba Friday àtúgba sátidé àtúgba sátidé ọjọ́ mélòó jẹ́ mọ́ jọ mẹ́ta iná lọ àláyù déwù ájúrọ́lì mọ̀ sí ni ọlọ́run kì í rá ẹ̀sẹ̀ tó bá sí dáadáa láre so tó bá rẹ̀ tó gbà rẹ̀ lónìí náà tó bá tọ̀la tó gbìyànjú tó lè gbà tọ̀tọ̀la yẹn náà yọ ọ̀jẹ̀ kó o ti kúrò nínú kíni òkúrú já anil khilaf àfọ ní sẹ́wọ́fíkù sọ́nà àwọn sábà ṣàlàyé kinní yẹn téèyàn bá rí páwọn ìyapa ẹnu wáyé lórí àwọn ọ̀rọ̀ kan ìwọ́ wà á ti sọ́jọ́ pé ojú kò nókè ni o ìyapa ẹnu tí n bá gba friday saturday sunday nínú mẹ́tẹ̀ẹ̀ta méjì bó ojú àbí ọ̀bọ̀ ojú ẹ̀ ìwọ́ tó bá sì gba òní àtọ̀lá náà ọgbà jimá sáàyè ọlọ́ọ̀ni ọ̀sán ọlẹ́sàn ìwọ́ tó bá jẹ́ pé ọ̀là àtọ̀lá ọlọ́ọ̀ni ọ̀sán ọlẹ́sàn àlìmọ̀ ìbò ni pé àníyàn rẹ̀ sáà ni mo fẹ́ gba táásùwà àti kéde o aṣúra ọlọ́run fi àsìkò gẹ dáadáa so kò tó tẹ́yàn àtọ́rọ àwọn ọ̀dọ́ mi wọn ní adam wọ́n lè torí ẹ̀yọ́ra wọn kú òun súnà ìwọ tó bá ti gbà àwọn ìjọba yóò sọ súnà mọ́ ìwọ tó bá ti tẹ̀lé Saudi o ti kú ọ̀dọ̀ ọ̀tẹ̀lẹ̀ sùúrù tó o ti kọjá aláṣẹ ìwọ tó bá tẹ̀lé sùúrù tó ọ̀tọ̀ Saudi ọ̀rọ̀ ẹ̀sìn wa ẹ̀sẹ̀ pé títẹ̀lé individual àbí títẹ̀lé ìlú títẹ̀lé ẹ̀rí ní Nàìjíríà ti wá ń bi sùúrù tó pẹ̀lú tó declare ninth ẹni tiwa ọlọ́ọ̀tọ́ lá ní ẹ ń bá dọ́lọ́dì mọ́síábù mi ní mọ́síábù fi kì í pẹ̀lú pé tó a tún lè lo àwọn ìlú tó yẹ pé àjọ ń lo ọ̀sán kan náà òru kan náà tó kà kún pé tó òní ni nine ọ̀la ni tẹ̀ tóun náà bá tó bá wẹ̀ ọlọ́run la fẹ́ sìn kọ̀ wá tó dáàfin máa sọ̀rọ̀ bú sáwọn aláṣẹ àbí táàmù wa bára wa fa iṣu táàmù wa yọra wa kóònù alùsùn náà nítorí ọ̀rọ̀ afẹ́gbà táṣúà àti aṣúra kò tó bẹ́ẹ̀ so ọlọ́run jẹ́ ara foríjìn ọdọ́ kan o jẹ́ atọ́ra foríjìn láíláí káwá wà lìjẹ́ náà alimoyim ọlá àtọ̀tọ̀ lẹ́jà gbàwẹ̀ sátidé sunday ká fi gbàwẹ̀ so ti yé nìsín àwọn tọ́lọ̀ bá ní ká láǹfààní ẹ̀ kódà tó fi monday kun ọ̀gbọ́mi yé tó fi kéde kun monday ó tún gbalada ọlọ́run bá yọ sanwó alẹ́ sàrẹ́ yóò yàrí yọ̀ nílàyà àti yọ̀ bíi alùpùpù hàn gbogbo àwọn ọmọ ìyá wa tí wọ́n ti ní ṣe léwọ̀ fún ẹnì wa náà sẹ́rí gbogbo àwọn bídíà tí ò tí ì tàn lẹ̀ nítorí ní káwa náà mọ́ lọ ájì ẹjá wa náà sọ́ra fún un a lọ ájì adé kọ̀wárántì ká máa ṣe jímọ̀ ájì gbogbo jímọ̀ ájì táwọn èèyàn ṣe wa ń kò lẹ́rìí kankan kí ni ń jẹ́ jímọ̀ ájì ní ni bídíà yẹn ilẹ̀ Yorùbá lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ̀jẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ bá lo íńtánẹ́ẹ̀tì ẹ bi àwọn ẹ̀yin tẹ́ wà ní Malaysia Egypt Qatar Saudi Arabia London even nílùú èbó sọ́mọ́ ń ṣe jimá ají wọ́n ẹ ṣe ìwádìí àwọn àáfàá alẹ́ Yorùbá ni tó nígbà yẹn àwọn àáfàá fi wájẹ pé tó ẹ bá ti lọ mọ́ká o wọ́n wá sí jimá kéde àti pé wọ́n wà lásán wọ́n kó yẹn lọ ni àbí wà lẹ́nìkan kó kó yẹn kọ́ mọ́ lọ kọ́ mọ́ kó yẹn lọ àwọn àfọwà gbowó àwọn alájí wa Nokia àdúpẹ́ o wọ́n lọ ájí ọdún yìí à ọlọ́run ọwá fún wọn lọ à ọyá gbogbo ẹ̀yìn tẹ̀tẹ̀ lálàjì lókè àwa alájì samsung ọ̀yọ́jú alájì dell ọ̀yọ́jú alájì itel ọ̀yọ́jú gbogbo wọn àmọ́ sí kí ni o wọ́n mọ̀ wá sanwó. sẹ́yìn dẹ́kí náà sọ báyìí ni pé tá a bá sọ́ra àwọn èèyàn padà sọ di súnà débi pé tó bá lọ ájì tí ọba ṣe àwọn stars ẹ̀yìn òṣèjì jẹ́ òlẹ́sẹ̀ jí máa jì kí ni jẹ́ jí máa jì irú ẹ̀ náà nípa àánú ájì ká máa ní a fẹ́ kan special fún ájì máa bẹ lọ́n ń bọ̀ àwọn ọmọ ìyá tán bá mọ̀ mọ́ lọ ájì lọ́dún máa bẹ lọ́n ọlọ́run fìṣẹ́ ẹ̀sọ́ bí ó ti tó tọ́ ọ bá dé ní ájì yìí tọ́ wà nù súnà tọ́ ọ bá lágbára o lè pa ẹran kọ́ ọ o mo dé ní ájì níjọ́ mọ́ndé kí n bá lágbára kí n mọ́ndé o kí five alive kan bẹ̀ ẹ fi yẹpẹrẹ ayé bẹ̀ o bàbá fẹ́ sọ́kódé bàbá ẹ̀yin mẹ́rin mẹ́rin ẹ̀yin mẹ́rin méjì ṣe bóyá ní ṣe ọ̀làdé ayúgọ̀tì ṣe wà ókè bí ìgbà èèyàn ò fi ṣe pé mo dúpẹ́ fọ́lọ́ èèyàn ò bá súnà mu kódà àwọn àdìsí pọ̀ lórí ẹ̀ tó èèyàn bá lọ ọ̀rìn àjò tó bá dé ó lè pa ẹran ẹ mọ̀ sí ní sẹ́ẹ̀kì wọn ò ní káwọn èèyàn tẹ̀lé lọ́wọ́ ájì wọn ò ní kọ́ ta tẹ́ǹtì wọn ò ní kọ́ máa tó fi gbowó lọ́wọ́ àwọn èèyàn kí náà ní kọ́ fi ṣe kó fi dúpẹ́ bọ́lá àwọn èèyàn jẹran rẹ kò tí ì yé báwọn èyí ò sí tọ́pẹ́jọ́ jímọ̀ ẹni ìjọ èyí ò náà sì lè tó ọba tó ṣe kí ni o tó ọba lágbára ni torí náà ká sọ́ra àwọn èèyàn ti fẹ́ sọ́dá rẹ̀ ẹ̀sìn pé tọ́pátá ti lọ ájì ọgbọ́dọ̀ lọ jímọ̀ ájì wọ́n wà tó máa sọ wọ́n tó ká àwọn mẹ́tọ́ wá bá débi pé <clears throat> wọ́n tó wá pe eléré alájà lóòótọ́ àmọ́ ọjọ́ àbálà ájì ọlọ́run abìọ́ wàláyọ́kẹ̀ ń dún yàn gbogbo àwa tá à ń ṣe súnà ọlọ́rọ̀ alọ́rọ̀ ọlọ́run ọ̀rọ̀ àlàálì ká máa káwọn ẹlẹ́yà wa lọ káàfọ́ ọlọ́ kókóyàwó mẹ́rin lọ ó lọ ó kóyàwó mẹ́ta lọ ó kẹ́lẹ́yà méjì lọ ẹ̀yìn tí ò ti lè kọjá ẹlẹ́yà kan náà ọmọ ẹlẹ́yà kan lọ àwa wá dé nígbà tá à ń lọ òrí ká sọ pé à ń ṣe àdúrà jímọ̀ kan àbádùn pé à ń lọ ìsìjọ́ wo ni jimá ájì àfọ́ kẹrẹ́rìn ni pé alájí kílẹ̀ rẹ́rìn sí ètò ẹ̀sọ́ ọlọ́tà òsì tí ń jẹ́ jimá ájì alájà abẹ́sọ̀gbọ́ ìjọ wo ni ẹ̀yìn àtàwọn ẹlẹ́yà méjèèjì ìjọ wo ni ẹ̀bẹ́ ṣe jimá <laughs> kíni jẹ́ jimá ájì kò sí inú súnà alájí Rashid ìjọ wo lẹ́yìn àtàwọn ẹlẹ́yà kíni jẹ́ jimá ájì kò sí tí ń jẹ́ wàláì àwọn kò ṣe kíni o wọ́n kẹ́kọ̀ọ́ lára wa wọ́n ti mọ̀ wá sẹ́lẹ̀sẹ̀ ṣùgbọ́n àwọn olówó lọ àràwọn ẹlẹ́yà wa mọ́ ájú ọlọ́run àwa bí ọ arísìkí àlàlì mọ́ sí fún wa kámọ́ káwọn ẹlẹ́yà lọ ájì òde rọyìn dèdèrìn kankan kádé kámọ́ ṣe jí máa ájì kankan káwọ̀ wá dé ẹ má ti wá kí mi só ti yé nìsín bóyá fìlà mo mú bọ̀ bóyá nìkan mo mú bọ̀ bóyá kúrà nìní mo tó bàbá ẹ bá fún ala ìjọwò ni jimá ájì kò sí jimá ájì obídíà ni kò sínú ẹ̀sìn o sọ́yẹ́ nìsín àwọn èèyàn ọmọ wa mọ̀ pé ah àsìkò sí ìgbọ́n bàtà ẹ̀ta ẹ̀ka kẹyọ̀ táàrò lọ mọ́ka nǹkan ọlọ́run àbí ọ̀bọ̀ aláṣírí o ọlá aláhàwùlá wà láàkú wátá ilà abilà ilà ilà ọdẹ subhanaka allahumma bihamdi ashhadu an la ilaha illa anti asalatu billahi salamu alaykum